ẹ̀yin tẹ́ láàrin ọmúra ọdún yìí ṣé ẹ fẹ́ dá lọ ni ẹ fẹ́ lọ tẹbí tará àbẹ̀ fẹ́ lọ níjọ níjọ ẹ tara ṣàṣà tọ ojúlówó amúnirìnàjò mímọ́ tó tó gbangba sùn lọ́yẹ̀ lọ Zulurein International ni mò ń pèrè o ìwà ọmọlúàbí àti àṣepé iṣẹ́ tí ń fini lọ́kàn balẹ̀ pẹ̀sẹ̀ ní Zulurein International fi pegedé àwọn àáfàá tó dáńtọ́ ni yóò darí yín lọ́dọ̀ Zulurein International wọ́n fún yín ní ibùgbé bí ààfin ọba nítòsí haram ṣíṣẹ̀ntẹ̀lẹ́sì ni ètò ziyara tí wọ́n fi mú yín dé àwọn àyè àṣẹ mánigbàgbé zikiri wáàsí àti ìtọ́jú wọn ò lẹ́gbẹ́ kódà láti pápákọ̀ òfurufú dẹ̀ náà ti máa mọ̀ pé pérépéré ni ètò Zunurain International àǹfààní sọ́ndíẹ̀díẹ̀ wà lọ́dọ̀ wọn o kò wá tán síbẹ̀ o bí Zunurain International ṣe ń ṣètò hajj àti múra náà ni wáàsí ọlọ́sẹ̀ọ̀sẹ̀ olóṣooṣù àti olóòrèkóòrè wọn ò gbẹ́yìn ilé ẹ̀kọ́ ìyẹn academy tòun ilé iṣẹ́ agbaninímọ̀ràn àti amúṣẹ́ṣe consultancy wọn fìdí múlẹ̀ dandan pẹ̀lú àkàǹkà tó àṣeyọrí tó tó tọ́ka sí fẹ́kúnrẹ́rẹ́ àlàyé ẹgbẹ́ aláṣà tó dùdarí iléeṣẹ́ Zonurain International Dr. Muhammad Akinwumi Usman lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí plus four four seven nine five zero two five four three four two lẹ́ẹ̀kan sí zero seven nine five zero two five four three four two Zonurain International takobalalau minna wa minkum Zonurain International ha ẹ ó délé ìròyìn ayọ̀ ní bí izinillah